ó ṣe mí dábí òun ó pín mi ní ìpín tí òjọ tẹnìkejì mi ò lálẹ́ òun èmi ní àmì àṣẹ̀dá látọ̀run àdágbẹ̀yìn ni mi ó wá fi mí jọba ohun gbogbo tó ti kọ́kọ́ dá ó dá mi ó sún mi níre èmi ní bẹ́ẹ̀ ni àṣẹ olódùmarè mi àmì lòun èmi làwọn àyànmọ́ ògo ogún òun mi ni má bàa dùn ún ẹ̀dá ẹ̀mí ló fi ṣèránṣẹ́ mi àkọ́ríyàn ojú ògo rẹ̀ mi. mo ní mi yẹ nínú ayé orí mi kọrí kankan. ẹni tí orí mi kọrí kankan. I want to say a big thank you to my wonderful people. I still call them my colleagues because, well, as I said, yeah, so my person, my person, my people. Thank you very much for coming. I appreciate you. You're well appreciated. God bless you. Thank you very much, Mewa Ademola. Faithia Balogun, my twin sister. Abiola, my prophet. Uh, ah, wòlíì làwọn wòlíì ni wòlíì ni ọlọ́run ló lù ọ́ ọlọ́run ni lù ọ́ ọlọ́run sì ni lù yín lọ hallelujah wọ́n sì tún gbé olórin òǹkọrin ẹ̀mí ni. and come on celebrate my own wonderful sister èmi motodaga ayé da ìdáyàpá ma wọ̀ fún ìbéèrè òun kẹ́ òṣèlú òkè ìmọ̀ wọ̀ dáyàpá fún ọjà ọjà ẹ̀ wáyé ẹ̀ wáyé ẹ̀ wáyé méjì rẹ̀ ẹ̀ hallelujah and come on my new found love oh my god Oh. aww wumi toriola the lord bless you adele ọ̀ràn ó ní rògbòmọ́lù báàlù ṣeré ṣé wọ́n nílùú. Hallelujah. Oh, I celebrate you all. Thank you very much for coming. Ah, Kenny, eléyìí ẹ̀jẹ̀ mi ló ń Yorùbá bí ẹ̀jẹ̀ mi ni. Dádì ti tèmi àti dádì ti ọ̀dọ̀ tiẹ̀. Àjọ wá láti ibì kan náà ni. Àwọn èèyàn mọ̀, Yomi Fabi is my younger brother, blood brother, I mean, yeah. Hallelujah, come on. Eh, ni Uncle, ń pè wọ́n náà? Akẹ́ni kan activist, only family, ah, eh, activist ni. Only Nongo. The Lord bless you. Thank you very much. Pastor Lawal. Say, ẹ ṣe pastor ni? Ti pẹ́ inú ẹ̀yin ẹ̀ṣọ́ ọmọ ìyá mi yẹn bàbá tèmi lẹ́yìn. Ẹ̀yin tẹ́ ẹ̀ máa ríran. Ẹ̀yin pẹ́ tẹ bá ti mú pink lady tán. Lẹ máa ríran sí you Pé mi ó kọrin, èmi ó ga. Èmi ò pẹ́rọ́ lẹ̀ ń pàǹgbà yẹn ni ẹ̀yin àti Gbẹ̀ngà Adébóyè. Mo rò pẹ́rọ́ lẹ̀ ń pa ni. Aṣọ òtọ́rọ̀ lẹ sọ. Pink lady dáa fún àwọn wòlíì kan. Fún àwọn wòlíì bìtì báyìí. Hallelujah. Thank you very much. Prophetess Lucas would like to, you know, just welcome you down there. So as you, you know, you follow me, follow me, and then get there. I'll follow. Plenty are English. I just want some location. Oh.